tí a farabalẹ̀ kí a gbọ́ àdìsí ọlá tó ń bẹ fún kíkí alukuran Uthman ibn Affan rọ̀dí aláàrùn pé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé ẹni tí ó dára jùlọ láàrin yín ni ẹni tí ó kọ́ alukurani tí ó sì tún kọ́ àwọn èèyàn ẹ jẹ́ kí a gbọ́ àdìsí lẹ́ẹ̀kan sí ọlá tó ń bẹ fún kíké alukurani usman ibn afan rọ̀bí ọlọ́run ròyìn pé òjíṣẹ́ ọlọ́run sọlọ́lá alẹ́ wípé ẹni tí ó dára jùlọ láàrin yín ni ẹni tí ó kọ́ alukuran bí ó sì tún kọ́ àwọn èèyàn bùkọ́rí ó gba ẹ̀gbà wáyọ̀. على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته eléyìí ni èyí tí wọ́n إليك láàárọ̀ ẹni àdísì ẹlẹ́ẹ̀kẹta nínú ọgbà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kọkàndínní chapter àbí báàbù 179 nínú ìsọ̀rí ọ̀rọ̀ tí a mọ̀ sí kitabul fada'il àwọn iṣẹ́ àṣegbọ́rẹ̀ kẹba ṣe ṣàlàyé sẹ́yìn ṣáájú àdífì tí wọ́n kà yìí ni wọ́n ka àdífì alákọ̀ọ́kọ́ fún wa ń bẹ̀ tí Abu Umama tó bá wa wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam sọ pé iqra'ul Qur'ana fa innahu ya'ti yawmal qiyamati shafi'an li ashabihi ẹ máa ké al-Qur'an <clears throat> torí pé Qur'an tẹ̀rí yẹn yóò dé ní ọjọ́ al ní ẹni tó ń ṣípẹ̀ fún àwọn ẹni rẹ̀ mo wá ṣàlàyé ìyẹn lọ́jọ́ àlàmísì wípé ní tí wọ́n pè ní koran agbọ́dọ̀ mọ̀ tó àbádá koran ní mọ̀ gbogbo nǹkan tánà bí fẹ́ ṣàlàyé nǹkan rẹ̀ ní olè mẹ́jẹ̀wà tàbí tí àwọn ọmọ wa náà hadith àtìtì sọ́lẹ̀kùn rẹ̀ rẹ̀ lẹ́yìn ìlànà dùwà ní koran yẹn ká máa ké alkoran kí ni wọ́n pè ní kíké koran òun ni kíka alukur'an pẹ̀lú àwọn ẹ̀kọ́ tó wà fún àti àwọn ìlànà tó wà fún pẹ̀lú àwọn lọ́nà tá ń gbà kà àwọn ọ̀nà là ń gbà ta Quran kò sẹ́ni tó lè mọ̀ àfẹ́ tó bá kọ́ torí pé Ànábì wa Muhammad sallallahu kọ́ anabi ò fi dènà ta ló kọ́ ànábì ní Quran Jibril ló anabi ànábì ní Quran alayhi salam ta ma fi mọ́ màláíkà Jibril ko náà lọ́lọ́ ó wà nínú al-Quran wípé malaika Jibril ń kọ anabi ní Quran ó wà ní Suratul Ọlọ́wọ́ ọlọ́wọ́n ọba àlejò sọ fún wa. ìpè wọ́n máa yẹ ń pè kó wá nílẹ̀ hẹ́wà ìtànà bí yíyẹ kì í sọ illa wahyu yuha allamahu shadidul quwa ní nǹkan tá a fi ránṣẹ́ sí ló ń kà ẹni tó ń fi ń kọ jẹ́ ẹni tó lágbára kódà ọlọ́run tó ninu ṣàlàyé fún wa nínú àyà tó tẹ̀lé àti tẹ̀lé ń fàkánà kọ́ọ̀bà kọ̀ọ̀sẹ́yìn ní àwọ̀ àdínà ọfà táàmọ́ ń tàyẹ̀ èyí tó jẹ́ tó lẹ́nu ṣóńṣó tó ń lọ ń bá nǹkan tó ń pa tààmọ̀ sí àròyìn òun ni Yorùbá ń pè ní ọfà níta fi ń fa ọfà iná ń pè ní ọrùn ọlọ́run bá ọláwà sọ pé yóò sún mọ́ ànábì kẹ́kípẹ́kí bí ọrùn méjì tàbí tiẹ̀ ṣé kí ni tàbí jù bẹ́ẹ̀ kọ́ọ̀sì tàbí kó tó kéré jù bẹ́ẹ̀ lọ àjìnà yóò súnmọ́ ànábì pẹ́kípẹ́kí nígbà tó bá fẹ́ kọ́ ni torí náà kò ní sí ìgbà láàyè fún àṣẹ ìtọ́nù láti fi ti ẹ̀kú tàbí láti dàrú hmm? yóò máa súnmọ́ díẹ̀ díẹ̀ nínú ṣúrọ́tù hmm? tẹ̀kùwéè yẹn nínú jíso àmì ìgbàlẹ̀ ìdí ọlọ́ọ̀bá àlejò látún sọ ìpé ìnáwó na kùránù lè kàrí kùránù tẹ̀rí yẹn ọlọ́ọ̀bá alékiọlá ọlá ń sọ fún wa ní sọ́rọ̀tù tẹ̀kúrì nípa mọ̀lẹ́kà jìbì náà ni àwọn èèyàn ń sọ pé ìtànà bí i ká wípé ọ̀rọ̀ àlìjẹ̀mú ni tàbí orí rẹ̀ ti dàrú ọlọ́ọ̀bá ní kò rí bẹ́ẹ̀ ẹni tó ń ma ànábì sallallahu alaihi wa alihi wa mọ̀tọ́ ìsànmà àmì òun náà láṣẹ ń bẹ̀ níbẹ̀ àmì ẹ̀ntà àfọkàntán ni màláíkà jìbìrì kò lè fi nǹkan kan kún kùránì nítorí náà àkọ́kọ́ ni pé bí ó ké kùránì ó lẹ́ni tí ó kọ́ ilé ìlú fagilé àwọn ọ̀rọ̀ kan tá a máa gbọ́ pé ẹni kò láàfà ó ní nǹkan kan tí wọ́n fún jẹ àbó ní kinní kan tí wọ́n fún àbí wọ́n pọ̀ kùránì sí lára gbogbo àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ọ̀rọ̀ ni téèyàn bá kọ́ kùránì tí wá ní oníkìní kan tí wọ́n fún jẹ tó fi ń ké kùránì yóò kéèké kúkè torí páwọn àjọ̀nú ní ò máa kọ̀ ó láàfáà ṣùgbọ́n àfáà yà á ṣe ni àwa òfojú rí yóò já ń jẹun wọ́n sì máa bá fi nǹkan mí nǹkan torí pé anábì sọ̀rọ̀ láàyò ọ̀sán ní sọ́rọ́bù ìyá àmà ọlọ́run ọba lékè ọlá sọ̀rọ̀ òní láàtò harrick lìsáàníkà lìsáàjẹ́lẹ̀ bí mọ́kànjú láti ké Qur'an ṣáájú ẹni tó ń kà fún ọ tí ṣe mọ̀lẹ́kà jùlọ láàtò harrick mọ́mọ̀ yí lìsáàníkà hàn rẹ̀ lìsáàjẹ́lẹ̀ láti kàn lójú ẹbí àwọn ọmọ mi náà tẹ̀bá ń pé lọ́dọ̀ àfá àfá òbí kò ní sì pé wà máa àbẹ̀rọ̀ ọkà yóò fi pèsè ájú ẹ̀ ọlọ́run ní inna alayna jama'ahu wa qur'ana ìtọ́lọ́run ni kíkó kùránì jọ bó ṣe wà yàn àti títè rẹ̀ fún ọ. àyídá sọ̀rọ̀ ọ̀nà ò tàbá ní wọ́n ń ké kùránì pàtàbí máa tẹ̀lé kùránì títè rẹ̀ bayana lẹ́yìn ni àlàyé rẹ̀ wà tẹ̀lé àkọ́kọ́ máa ma kùránì pé ṣáájú àlàyé so àlàyé tí mò ń sàlàyé ní tí mò ń sọ lákọ̀ọ́kọ́ ni pé nígbà táwọn ẹbí ní kúrọ́ olùkúrọ́ ẹ máa ké kúrán ewé kàńkà lọ pé ó kọ lọ́dọ̀ ọ̀ta ni lọ́dọ̀ àwọn tó mọ̀ wọ́n ṣe wá láàánú lónìí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò mọ̀ kúránì ṣe lékún dáfà tó tó ń kọ́ èèyàn ó fúnra ẹ̀rọ ìtàkùkà ló ń kà yóò tún ọmọ tí ó jẹ yóò tún so ó tún kọ́ èèyàn ní lọ ìlú ẹ̀ ló wá pọ̀ kán táwọn èèyàn sì tún náwó sí láwọn ọmọ wọn ń ṣe wòlú náà ọ̀pọ̀lọpọ̀ wòlú mẹ́ta bá lọ bí ìbá gbọ́tọ̀ wọn ka fúnra yẹn àtàn ní rí pípọ̀ ọlọ́run ó san ilé san ìgbàgbọ́ pẹ́ apá tó ń kọ́ mọ́ ń kúrò àyìn gan ohun gan orí kúrò àyìn tó pípé púpé ní pè so agbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ nípa bí wọ́n ṣe ń kọ́ kúrò ẹlùmí ilé wa sọ pé bóun ṣe kọ́ lọ́dọ̀ àfa ọ̀nà bẹ́ẹ̀ ni kò ṣùgbọ́n gbà tó ti wá mẹ́rin tó bá mú yẹn ó lọ fàyè sílẹ̀ láti kọ́ nítorí pé tó fẹ́ jókòó tì àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n bá ti ní mọ̀ kan ẹ̀rì pé ìgbà ní ìjọba ọ̀tún ní wọ́n tún ní ẹni tí ò bá níwèé yìí ò lè lọ wájú kíákíá ni gbogbo wọn ó tún lọ àwọn primary school teacher àwọn tó ní grade two nígbà tó ní lce lánìí Dubai gbogbo wọn náà tún sáré lọ tán bí wọ́n ṣe ń sìn àtúntì ní ìdí dìgírí o gbogbo àwọn tó ń tún sáré lọ ṣe dìgírí irú òǹdó state ń sìn àwọn tí wọ́n fi ṣe headmaster làwọn tó ní dìgírí bẹ́ẹ̀ ń sìn ni wọ́n ń lò tẹ́lẹ̀ gbogbo àwọn tó lẹ́ǹsì yẹn ni wọ́n jẹ́ àwọn tó ní dìgírí lé lórí gbogbo wọn tó ti ń sáré lọ ṣe dìgírí ǹjẹ́ tó jẹ́ kí wọ́n sáré ní tó jọ́rọ̀ ayé oyé wọn pé owó ò lè sí àbí wọ́n ò lè pò ṣùgbọ́n tó ní kó jọ́rọ̀ ọlọ́run yóò gbà ọlọ́run ó ṣùgbọ́n tó bá jẹ́ tayé yóò sáré èyí tó tún burú ń ni àwọn tó tàn fi ń ṣe ìmáàmù ní mọ́ṣáláṣí káàkiri tó ẹ́ pé ìkàkùkà ló pọ̀ jù nínú àwọn tó ń ṣe ìmáàmù tí wọ́n bá ti fìyàn ṣe ìmáàmù ẹlòmíì tí ẹ̀ tó máa bì tó máa ń sọpráìsì èèyàn ní ìyàlẹ́nu ńláńlá wàárẹ̀ rí wọ́n ń jà sí ìmáàmù níbì tẹ bá tún sọ báwọn èèyàn ní ẹni tá ń fẹ́ nìyẹn kó mọ ké bẹ́yẹn ó tẹ́ wa lọ́rùn ẹ sì ní rí ẹnìkan tí mo sọ pé dókítọ̀ yìí dókítọ̀ gbẹ̀mígbẹ̀mí ni o dókítọ̀ panipani ni ó lọ sí túnbẹ̀ yìí táwọn èèyàn ní kò bá àmọ́ mọ́ṣẹ́ kò bá àmọ́ pààyàn bá ṣe fẹ́ nìyẹn ó ní kó mọ tọ́jú wa ẹ ní gbọ́ àwọn èèyàn ní lọ kọ́lọ̀kúrò náà wà wọ́n fi ṣe máa tí wọ́n náà mọ̀ kó o mọ̀ kí lọ fàyé lẹ́nà lọ kọ́ kò sí tó burú tẹ́yàn bá jẹ mi ní leaf ọdún kan ẹ mi ní leaf oṣù mẹ́fà wà sí nìkan bó ti fátíà torí pé fátíà yẹn ọ̀ràn ni nínú òun fátíà àti súrà mẹ́wàá tó kẹ́yìn alámúdúlélá kí ní wí ìwíkúwí alámúdúlélá wọ́lá ìbá tí àkọ́ ẹ̀ mo rántí mo ti sọ mí náà ní 2017 tí mo lọ sí hajj wọ́n sọ 2016 anytime ní tẹ̀mọ́ ń sọ ní haram wọ́n máa ń ṣàlàyé ní kaaba àti gbogbo mọ́ṣáláṣí tó wà mọ́ kàtẹ́lì mọ́ wọ́n máa sọ fún yín pé ẹni tí ò bá mọ fátíà ká o nítorí náà ẹ máa wá kọ́ èmi gan lọ bẹ̀ ní àfá ìrù wọ́n pè dìkan ní àfá ìrù kò jìnà sí káàbà tí ẹ bá ti gba ọ̀nà bí mọ́ṣíláṣí náà làdín tẹ́ lọ mọ́ṣíláṣí wà ń bẹ̀ ìjọba sáré kó àwọn àfá síbẹ̀ wọ́n jókòó báyìí kò sí ìkankan tí wọ́n ṣe jù pé wọ́n mọ̀ sọ pé ẹ̀yin tẹ́ mọ́ fátí àká ìmọ̀ àbọ̀ ìwà kọ̀ ń bí wọ́n mọ̀ kọ́yìn èmi gan lọ bẹ̀ mo ka fátí à mo dẹ̀ mẹ́wàá tó kẹ́yìn kúránì wọ́n dẹ̀ fún mi lẹ́bùn wọ́n tún gírèjì mi mo rí ó lẹ́ mo jẹ́ mo fi hàn mí ṣùgbọ́n mo rí lọ́wọ́ ìgbà tó ń kọ́ bí mo skọ́ wọ́n wá tún fún mi lẹ́bùn tó pé jẹ́ ìgbéra mi lọ́bẹ̀ bẹ́ẹ̀ ló wà ní Medina láwọn ìlú méjèèjì Mọ́kà àti Medina tó láti rájú kó hajj mo mọ̀ ṣàlàyé mọ́sálásí tí mo wà ní àwọn Haúsá pọ̀ ń bẹ̀ dáadáa so àwọn ọmọ mọ́kà tí wọ́n tún jẹ́ràn haúsá wọ́n tún wá ń fi ìdí haúsá ṣe wà sí fún wọn ẹgbẹ́ báwọn haúsá ṣe máa kàfẹ́ lórí gbogbo ẹ̀wọ́n kà fún ẹgbẹ́ ìkàkùsà lẹ́ ń kàpò mú o wà kọ́ ti kọ̀ wípé anábì ní lásọ látàlímọ̀ lànà yàtọ̀rọ̀ di fàtí àti ìkìtà kò sí ìrùn fẹ́ni tí ò bá ka fàtíà èèyàn ó fi rùn lẹ́yìn ìmọ̀ọ́mù ní èèyàn ó mọ̀ rú pé ṣé ká tún rìn kí ni àbí ká àbọ́lọ́run ó gbà kódà jù ní o so ìkọ́ọ̀bùlì kùrán tánàbí sọ pé ẹmọ ké kùrán ẹ̀kẹ́ pé kákẹ̀mọ kéèkè kúkè tàbí ká mọ́ kàkàkúkà kákọ́ ká mà ẹlòmí èdò ti kọ́ láti 1970 tàbí láti 1976 tàbí ìjọ ti kọ́ láti 1965 kò tún yẹ̀ wò mọ́ kójókòó tí hmm? èyẹ́ máa ń ṣe mọ̀rọ̀ jáà wọ́n máa ń ṣe àtúnyẹ̀wò ẹ̀kọ́ ni mọ́nkí ẹnìkan ò lè sọ fún mi sí pé òun ṣe computer science ní 1990 kó wá lóun fẹ́ bá computer science mú mọ́ sí nǹkan ti change ó ti change gan ìwé tí wọ́n kọ́ wa aláàdúlá ìrọ̀lẹ́ alámìnà alámọ́nira yìí ni mẹ́díkì yọ́ mi bí ní mú yí ka gbogbo àríyànwó ìka ìkàkùkà ní lọ́dọ̀ àwọn tó mọ̀ torí pé mọ́dù àárídùlù sùkún alhamdulillah rabbil alamin min ní títí mìíràn ìpítán wọ́n àwọn ẹ̀kọ́ yẹn ṣe pàtàkì so ikra ul-Qur'an ká mọ̀ kí Qur'an wà torí pé tẹ̀rí yẹn yóò di ìyẹn ló fà ẹgbẹ́ tàbá tún ké Kùrán kí ni ìdí ta tún ti ń ké ṣe pàtàkì kí ló dé tó fi ń ké Kùrán ló ń ké nítorí pé ànábì sọ pé yóò ṣe kí ni yóò ṣìpẹ̀ fún mi níjọ̀gbé ìlú ti máa ń ké so afẹ́gbọ́dọ̀ mọ̀ yẹn ikhlas

ẹ̀rùn tí wọ́n rò pa alákọ̀wé gba ẹmu wà ń fúta wọ́n rò pa alákọ̀wé kan ní ní tí ò tí gbogbo wọn ẹ̀ka fúta kà wọn gbogbo wọn bí mo ṣe rí yẹn yìí ẹni tí mo mọ̀ pé dárúkọ ẹni yẹn torí pé àwọn yóò wò ń kà dáadáa jáde níjà ní àfa ka lẹ́gbẹ̀ẹ́ ní kò wí nǹkan kan èyàn mọ̀ rí yóò bá kìíní ó jẹ wá wò pé ó dàkọ́ kò rí gbogbo aka kò sọ nǹkan ìka lásán ní fi ń tọ̀bá yìí ó kàn fọwọ́ sí báyìí kò wá rí nǹkan yóò tún sí péjì yẹn yóò tún fọwọ́ sí yóò tún sí báyìí yóò tún fọwọ́ sí torí kí ni tó fi ń ṣe ìlú wàhálà yẹn torí owó tí wọ́n pín fún wọn torí pé gbogbo wọn ló ti lẹ́ńdí lóòpù tí wọ́n fún wọn àti kọ́ ẹ́ńfílòpù wọn kalẹ̀ èmi ló pín fún wọn jọ yẹn èmi èmi gangan ni mo ṣe kí ni òun ni mo pín èmi làlájì kò fún owó gidi ló wà mẹ́bí ló kù kọ̀ọ̀kan o imagine ní 1990 bí àwọn 1994 5 yẹn ni mo sọ 1993 1993 láti 1000 fẹ́bí ló kù fún yàn 1993 àbá kọ̀ọ̀kan wá bá wọn ta Quran so ẹlòmíì Quran yẹn bí ló kù ló ń ka Quran owó kò ké nítorí tọ́lọ́ Sọ Kùránì mẹ́ta tàbí parí Kùránì so kọ́lọ̀ kó ṣàánà wa so ẹlòmíín sì máa kàgbọ́n orí ó pọ́rọ́ fúrúfúrú ẹni bàbá ń bàbá sì gbà fún ẹni ká kùránù fún wọn ló pẹ̀ràn tó so kọ́lọ̀ kó ṣàánà wa so ìdí tàbí ń ka kùránù ṣe pàtàkì ṣáájú ká tó máa sọ wípé yóò sì pẹ̀ fún wa so èèyàn ké kùránù torí ìtọ́lọ́run torí ká àgbàlá ó ní àdífì ẹlẹ́ẹ̀kejì tó tẹ̀lé nínú àdífì tí a ń kà ní báàbù yìí tí anábíwa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó tún sọ fún wa nípa kíni nípa al kìké hmm? tí anábíwa Muhammad sallallahu alaihi wa tó ní sàmìtù Rasulullah sallallahu alaihi wa alihi wa sallam mú gbọ́ tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam sọ báyìí pé yakul yu'ta yawmal qiyamati bil Qur'an tó bá wa ahluhu alladhina kanu ya'maluna bihi fi dunya àtàwọn oníkùránì tí wọ́n fi kùránì ṣiṣẹ́ nígbà tí wọ́n wà láyé takdumu u súratul baqara súratul baqara wà ṣáájú wà alimuran alimuran ó sì tẹ̀lé tuhajjani tuhajjani a méjèèjì ó wà máa jẹ́ agbẹnusọ anìsọ̀ ṣìbì ìmá fún tani fún àwọn tó jẹ́ ẹ̀tọ́ mọ̀ ká súrà méjèèjì ó jà gbẹ̀nà sọ fún ó jà lágbọ̀ràn tuntun lọ́dọ̀ ọlọ́run yẹn tó wọ́n tó máa ṣìpẹ́ ṣùgbọ́n àwọn wo lànà lọ́la ń bí sọ àwọn tí wọ́n tún ń lò ó mìíràn pé kíkẹ́ kùránì nìkan ò tí ìtò bí ká ṣe kí ni ká tó máa lo tó wà nínú kùránì wọ́n lè yóò ṣe lo tó wà nínú ní nusratul kiyama لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآن فإذا قرأناه فاتبع قرآن ثم إن علينا بيانا ليس باتي كذا ثم إن علينا بيانا لين أتنا أشعل أي قرآن فيه ọmọ nǹkan kan lọ ní kùránì sí ilé kí ó fúrúfúrú tí mọ́ kùránì kan fúrúfúrú ló bá dé bá sọ́dá àfà láà bàyánù kùránì àlàyé rẹ̀ ò tí yìí ọ̀tọ̀ tún lè yìn gédégbé téèyàn ó tún kọ́ ló kùránì kíké èèyàn máa ń ké pẹ̀lú ìfarabalẹ̀ ní wàrà pínlẹ̀ kùránì tartila máa ké kùránì sísẹ̀ ń tẹ̀lé ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n máa ké kùránì lórí ìrun ní áyà áyà áyà kọ̀ọ̀kan ní alhamdulillahi

wàyò mìnú nàbí hì wọ́n nígbàgbọ́ sí tí wọ́n ń kà wàyà nàbí wọ́n sì fi ń ṣiṣẹ́ group àwọn kejì tó ń ké quran ìyàkùrọ̀ òun ẹ̀lì quran wọ́n ń ké quran wàlá yò nàbí ṣùgbọ́n wọn nígbàgbọ́ sí tí quran ní ọ̀nà méjì ọ̀nà wọ́n tún wá fi ń ṣiṣẹ́ àwọn ní gbogbo nǹkan bánà bí n sọ yóò bá wí kùránì ó sì pẹ̀ wọ́n jọ gbéde àwọn ikọ̀ kejì àwọn ń ké kùránì ṣùgbọ́n wọn ò gbá sí kùránì ìsọgbọ́ ẹlẹ́nu ní oòrùn tó pọ́sibù kéèyàn já bá kọmọ ké kùránì kọmọ gbàgbọ́ dáadáa ẹ̀yìn ìgbọ́nú wà sí ní tẹ́lẹ́mí ní ẹ̀ tí wọ́n bá ka tí wọ́n bá máa yẹ pé eh, lọ́jọ́kó kábẹ̀ pé ọlọ́run sọ ipé wàhálà lọ ìfàlẹ̀yàtàwákàlẹ̀ mìíràn ọlọ́run ní kí gbogbo nígbàgbọ́ òdodo tẹ́wọ̀n tó pé ẹ̀ ẹjá lọ mọ́ tán rẹ̀ jẹ́ hmm, ayé wa o múra sí rẹ̀ ojé bá jókòó jẹ́ òfin tó kan yóò mọ̀ bá pa ọ́ òfin tó yóò mọ̀ ni wọ́n ló sáré síra rẹ̀ kò nígbàgbọ́ sí tọ́lọ̀ irú kò nígbàgbọ́ sí pé kùránì sọ pé iná lọ àyíndà àrílì musa àwàyúnà zílì lè kọ́ ìzà ìmọ̀jọ́ta yóò parí ọ̀dọ̀ ọlọ́run ló wà ọlọ́run ló ń rọ òjò wàyá alámùmọ̀ ìfilẹ̀ haram ọlọ́run ló mọ̀ tí wọ́n lọ́dọ̀ àwọn àfá àwọn lọ́dọ̀ wòlíì wọ́n lọ́dọ̀ babaláwo pé kí wọ́n lọ yẹ̀ wò tí ó jẹ̀ mọ́mù tí ó san wá yóò dá ìjọ ọ̀rọ̀ ọba ọ̀rọ̀ mọ́mù tí wọ́n dẹ̀ ilé ibi wọ́n ní o bí mo mọ̀ ní o wọ́n tún lọ yẹ̀ wò tọ́lọ́n sì sọ pé wà máa tẹ́tẹ̀rì nafsun máa dá tẹ́kisì bò bọ́dà kí ní ó ṣẹlẹ̀ lọ́la ẹnìkan ò mọ̀ àwọn láwọn fẹ́ mọ̀lá wà máa tẹ́kisì ẹ̀mí kan ò mọbi tí ó kù sí sọ́rọ́dù Luqman níparí ṣẹ́yìn tó mọbi tó ń lè kú sí tó wọ́n si. Qur'an la yu'minuna bi wọn ò nígbàgbọ́ sí ti wọ́n ka wala ya'maluna bihi wọn ò sì ní fi ṣiṣẹ́ ṣe gbogbo tọ́lọ̀ kùránì ò ní ṣìpẹ̀ wọn bó àdìjọ́ bẹ̀rẹ̀ àwọn kan láti sọ pé bẹ́yìn náà wà bẹ́yìn náà àwọn èèyàn yàkọ̀rọ̀ òun náà lè kùránì wẹ̀ yóò mìíràn náà bí i wọ́n ń ka kùránì wọ́n ń ké wọ́n sì gbàgbọ́ àmọ́ wọ́n mọ̀ ní dẹ́ṣẹ̀ nígbà náà wọ́n tako ní kùránì sọ ṣùgbọ́n títako wọn yẹn à ní tún sí títako wọ́n mọ̀ ń ya pa ní kùránì sọ ńgbà náà pẹ̀lú ìtumọ̀ pé wọ́n ń ṣẹ lọ́hùn ṣùgbọ́n àwọn wọ̀nyí bá fi mọ̀ pé wọ́n yàtọ̀ sáwọn ikọ̀ kejì tí wọn ò gbàgbọ́ tí wọn ò fi ṣiṣẹ́ ni pé nọ́mbà ti ṣẹ̀yẹn ọkàn wọn máa ń gbọgbẹ́ ìbànújẹ́ ò bá wọn pé ah òun ti ṣẹ lọ́hùn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó máa sọ pé ọlọ́run foríjì mi ọlọ́run foríjì mi àwọn ni nọ́ọ̀sì làwọn àmọ̀ gẹ́gẹ́ bá pàkan náà àwọn afá ti tú ọ̀rọ̀ tọ́lọ́run sọ nu suratul kìyàmù pé lá ó kọ sí mu bí ìyàwó mi kìyàmù ọlọ́run ló búra pẹ̀lú ọjọ́ kan ọjọ́ gbèdè wọ́lá ó kọ sí mu bí nọ́ọ̀sì làwọn àmọ̀ mo sì búra pẹ̀lú ẹ̀mí tó ń búra rẹ̀ ẹ̀mí mùsùlùmí nìyẹn gẹ́gẹ́ bí apá kan máa fọ́ tàbí ti ṣàlàyé rẹ̀ aláwámọ̀ ń búra ẹ̀ báwo kí ló dé tí mo tún ṣe lè tó bá ṣe zìná ọkàn rẹ̀ ó bàjẹ́ tó bá mutí ọkàn rẹ̀ ó bàjẹ́ tó bá purọ́ ọkàn rẹ̀ ó bàjẹ́ tó bá jalè ọkàn rẹ̀ ó bàjẹ́ ọlọ́run foríjì mi ṣàánú mi ọlọ́run foríjì mi ṣùgbọ́n kò ní sọ pé kéèní ṣé ọtí lọ́lọ́run fẹ́ wò kí ni ṣe sì náà lọ́lọ́run ló ń fẹ́ wò ní ìbọ́lọ̀n gangan mọ̀ pé kò ṣeé ṣe fọ́kùnrin ara ẹ̀ ṣòkúta èyàn kọ́ ní owó kò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́yẹn jáde kò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ bá ń jáde láyé so ó fi hàn pé ìyẹn ń ṣiṣẹ́ pẹ̀lú Quran ká ní kò ṣiṣẹ́ pẹ̀lú Quran kò ní banújẹ́ kó ṣe kí ni ó ya pátọ́ lọ́hùn àbúṣẹ́lọ́ ẹlòmíì alágbèrè ni hmm? aláyà àkókò nìyẹn kí ni ìjọba ní ọlọ́run sọ báyìí nùgbòrò ní ẹ̀rọ ń rí ìbálàánú ni àìrí ẹ̀fòúnlẹ̀ ìtẹ̀fẹ̀rí ọlọ́run lòun ẹjọ́ ọlọ́run ṣe ìdájọ́ òun sámọ̀pá láàánú ni òun ní problem ibi tọ́lọ́run ti sọ pé ṣàbí ìdòlẹ̀ kó wà lòun ẹn tó le koko ní fìyà jẹ ni kò ní wò yẹn ibi tọ́lọ́run ti sọ̀rọ̀ àánú nìkan ni ó máa sọ ẹni yóò sì ráàánú ọlọ́run gbà lẹ́ni tí tó ń tọrọ àforíjì tó ń ronúkúwàdà tó sì ń béèrè fánú ọlọ́run tó sì nígbà gbogbo ẹ̀ tó wá ń bẹ̀rù iná torí pé nínú tí máa gbéyàn wọná gangan ni àìmọ́ bẹ̀rù rẹ̀ ẹ̀bí ò bá bẹ̀rù náà gangan inú náà ni ó padà wọ̀ gẹ́gẹ́ tó ṣẹlẹ̀ nígbà yà ànábì sallallahu alaihi wasallam mọ́ta síkan náà àwọn kìfìrí tó àìsíkan náà àwọn tó ti gba Islam ó béèrè lọ́wọ́ ànábì nípa bàbá rẹ̀ bàbá rẹ̀ ń jẹ́ ní eré kódà àwọn olómọ́ fáwọn alálàájì lómi ṣáájú kánábì ò tó dé pé bo bàbá òun wà ànábì nínú náà ni bàbá rẹ̀ wà ọkàn wa bàjẹ́ gan ẹni rí làwọn sì mọ̀ sí kí ló wá dé tí bàbá òun fi lọ wọ náà gbólóhùn ọlọ́run ọba làmì ìyá náà kò jáde lẹ́nu bàbá rẹ̀ rí ni nígbà tó wà láyé ó fi hàn pọ́kàn rẹ̀ balẹ̀ pé òun ò lè wọ náà gbogbo ẹni tó wá ti fọkàn balẹ̀ pé òun ò lè wọ náà náà gan ni ó wọ̀ èèyàn máa bẹ̀rù rẹ̀ nítorí kọ́lọ́wọ́ bá ní wọ́tàkùn náà rọ̀ láti wàkúdù an-nasu wal-hijara

Allahumma àjírí nínú náà ọlọ́run lànà ibi náà iná já mẹ́wọ̀n gẹ́gẹ́ wà máa bẹ ọlọ́run fún yìn ibi ọlọ́run mẹ́jọ ṣọ́ níbi lọ́dọ̀ mi mẹ́jẹ̀ kó wọ̀ mí Allahumma inni as'aluka al-janna ọlọ́run mú tọrọ àjẹ́nà fún mi lálùjẹ́nà bẹ́ẹ̀ bá sọ lẹ́ẹ̀mẹ́ta ànábì ní àlùjẹ́nà fún ara rẹ̀ ó máa bẹ ọlọ́run pé jẹ́ kó wọ̀ nù ọmọ ẹni tó bá ti lè sùn ó yẹ lè máa sọ́ lójoojúmọ́ mẹ́ta ní allahumma ajirni minan nar allahumma ajirni minan nar allahumma ajirni minan nar allahumma inni as'aluka al-janna allahumma inni as'aluka al-janna allahumma inni as'aluka al-janna mẹ́ta ta kọ́kọ́ rí pé ọlọ́run là níbi ìyá náà iná ni ọlọ́run là á níbi ìyá mi mọ́jẹ̀ kó wọnú mọ́jẹ̀ ó àwọn èèyàn tó lè wà nìjẹ́ náà ọlọ́run kó ṣàánú wa ní ṣókí tó bá jọ bí ní kùránì ò fún ya àwọn tí wọ́n ń ka kùránì ní ọ̀nà tó yẹ kí wọ́n gbà ka ẹlẹ́ẹ̀kejì wọ́n nígbàgbọ́ nínú kùránì ẹlẹ́ẹ̀kẹta wọ́n ń fi tí wọ́n bá ṣe lọ́n kíákíá ọkàn wọn ó gbọgbẹ́ wọn ó ronú fún àdá wọn ó sì máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run kan wọn ó bàjẹ́ àwọn ikọ̀ kejì àwọn èèyàn ń ké koran ṣùgbọ́n wọn ò nígbàgbọ́ sí wọn ò sì fi ṣiṣẹ́ ṣe irú wọn ni àwọn mustachiri kóòn àwọn olàǹpẹ̀ ní mustachiri kóòn ni orientalist wa mùsùlùmí fúnra wa gan wọ́n lọ jókòó tí wọ́n wọn ò sì fi ṣiṣẹ́ ṣe kódà ní yunifásitì wọn ò mọ kọ́ àwọn èèyàn gan hmm? àwọn olùsọ àtọ abri òun tẹ̀ tún translate Quran ó tú Quran sí èdè òyìnbó kì í sì ṣe mùsùlùmí sọ àtọ abri hmm? àwọn èèyàn wà báwọn dáadáa àwọn èèyàn bíi mọ́tògì mẹ́rìnwá àwọn èèyàn bíi mọ́tò wọ́n ti lọ wọ́n dáadáa àwọn lẹ́yìn àwọn bushwalk àwọn ọmọ fúláǹgà àwọn ọmọ arábíkì wọn ọmọ gbogbo ẹ̀ ṣùgbọ́n àwọn onígbàgbọ́ nítorí kéfèrè wọn ọlọ́mọ ṣe wá bẹ́ẹ̀ اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا وسددنا ربنا اللهم آت نفوسنا تقواها وزكيها إنك خير من زكاها ومولاها تقولنا جو بدون sọ̀rọ̀ yìí ẹ má bínú pé mo tún padà sọ̀rọ̀ tí mo sọ látọ̀kọ́ pé èèyàn máa kọ́ Kùránì tó ṣe pàtàkì o ẹlòmí o mọ̀ lọ́jọ́ mẹ́sọ́dà fún àkànṣe kó lè pọ̀ sí lára ẹlòmí tó bá lọ lọ́rin alóhun wá mẹ́ta àlèkiri tó hùn ní kéwú tó bá ti fún ní kì níyẹn jẹ báyìí gbogbo ìmọ̀ wá sóhun lára èyàn orí èyàn ó padà dàrú kàn ní o tó bá ti ké kùránì díẹ̀ yóò ka ìfẹ́ fá díẹ̀ sí yóò ké ogun díẹ̀ sí yóò tún sédè àwọn àjẹ̀nú wúruwúru díẹ̀ a gbọ́dọ̀ ṣọ́ra o àmọ́ ìfẹ́ ọmọ sí irú àwọn tábà kan bá ní kò ní bùkátà láàrin ọdún kan gbogbo ìmọ̀ ó darẹ̀ téèyàn ya ọmọ rẹ̀ fóun bẹ́wò tàbí téèyàn má mọ́ ọmọ lọ bẹ́wò èèyàn máa kẹ́kọ̀ọ́ rẹ̀ ni ànábì náà kọ́ ọdún mélòó wọ́n ti fún kọ́ ànábì ní ọdún mẹ́tàlélógún ọdún mẹ́tàlá nílùú Mẹ́kà ọdún mẹ́wàá nílùú Mẹ́dínà ní fi sọ̀kalẹ̀ fún ànábì wẹ́rẹ́wẹ́rẹ́ wá ní láàrin ìṣẹ́jú kan wọ́n òṣìṣẹ́ èèyàn lè há kùránì ohun yóò ṣe mọ̀rọ̀ já àdáyé rọ́bàná àtúná وفي الآخرة أسنة وكنا عذاب نار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته